I'm láyé. La Fala. La Fala. Fresh. 107.9 FM. Tabe oluma. Ushi dadagon. seven point nine Abẹ́òkúta. tó ń kìyìn wípé àkú Jímọ̀ olóyin tòní ó kọ sísọ ń kìyìn o gbogbo ibi tá ẹ ti ń gbọ́ wa nínú ọjà lẹ́nu iṣẹ́ nínú ọkọ̀ nínú ilé níbikíbi tá ẹ bá wà tá ẹ ti ń fetí gbéyàwó ẹ̀ ìròyìn tó kọ sísọ tí ọ̀làbùlà tí kì í làṣàwọ̀ tí àṣàwọ̀ tí kì í sì í pàkúta lẹ́nu tìkànnì fresh one zero seven point nine òkè sáré nílùú àbíòkúta náà làmúwa kàyín mọ́lé lẹ́yìn tọ́jà pábà òkè onífẹ̀ yìí ṣòpin dr olùtayọ̀ falẹ́tí yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ ni mò ń kí wa káàsán o lẹ́ẹ̀kan sí i. tó wọ́n ní igbá ńlá báyìí ní sọba gbọ́nmi gbọ́nmi ìran àwọn òjò wọn á balẹ̀ báyìí wọn á sá talẹ̀ sàràsàrà ìròyìn eléyìí tọkọ sísọ náà túre òun ló yọkẹlẹ kì í lọ́sàn-án tòní níbikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́ wa ẹ kúkú ti mọ̀ pé bá aago kan àbọ̀bọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tóró kan gó iná lẹ́ máa láǹfààní láti gbọ́ ìròyìn tọkọ sísọ Túndé Amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kì í káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní ẹ já lọ síbi àwọn kókó kókó kókó eléyìí tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó yọjú níròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní o ẹ jẹ́ kèmí ó kọ́kọ́ lọ sí ìpínlẹ̀ Delta níbẹ̀ ni wọ́n ti kọ́kọ́ mú kókó àkọ́kọ́ o níbi tọ́rọ̀ màmá ti kọ sísọ ọkùnrin kan màmá ni wọ́n ní máa ṣe bí ọlọ́dẹ orí bíi alágànná wọ́n ní àsáwọn apanifini ṣètùtù ọ̀la ni o ọwọ́ tí a bá báyìí o ìyọ̀n nípínlẹ̀ delta ńgbà ọwọ́ bá tán èmi wọn ṣe fún un kí wọ́n sì bá lọ́wọ́ rẹ̀ ẹ gbọ́ tòní. ọkọ̀ sísọ òròyìn ìkànnì fresh láwa yìí o òkè sarin lu abẹ́òkúta láwa ẹ̀jẹ̀ ń ṣíde láti ìpínlẹ̀ Ògùn wa ní àyínmọ̀ ni níbi tí èrò èrò orí ọ̀kadà tọ́lọ́kadà gbé tí wọ́n ti rọ ọlọ́kadà wọn yóò kẹ̀rí tóun náà tọ́wọ́ ń sùn bí irù tó yó bí irù tí wọ́n ń sùn bí pọ̀nmọ́ ti ń rẹ lómi wọ́n mọ̀ wípé àṣẹ ọgbọ́n kí wọ́n lè gbọ̀kadà lọ́wọ́ rẹ̀ ní àfirọ́lọ́ tí yóò bá mú wọ́n mọ̀ pàpà gba ọ̀kadà lọ́wọ́ aráàbí débi wípé wọ́n gbé e sá lọ àmọ́ o ọ̀rọ̀ kọ sísọ máwọn tó já ọ̀kadà gbà tí wọ́n rọ ọlọ́kadà lọ́tí ọ̀rọ̀ kọ sísọ mọ́ wọn lọ́wọ́ bó o ló ṣe jẹ́ nípínlẹ̀ Ògùn wa ní àyín ni o ẹ gbọ́ ọkọ̀ sísọ pọ̀. kókó kan náà tún rèé tóun dún kokoko kíròyìn tọ̀sán tòní kọ́mọ́bà ṣe bẹ́ẹ̀ dín kókó ni o ẹ jẹ́ kémi ó tún lọ mú nípínlẹ̀ Bayelsa níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọkàárù tó tún gbẹnu tẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yìn pé kí lọ́ọ́ ṣẹlẹ̀ ń Bayelsa ọkùnrin gẹrígẹrí kan mọ̀mọ́ ní bábà wọn pé o wọn ló gún dẹ́rẹ́bà ọlọ́kadà wọn ló gun ogun ní screwdriver ẹ ti mọrin kan tí wọn fi mọ túbóòtù wọn ló pa o èmi ni ẹni tó jẹ́ dẹ́rẹ́bà ọlọ́kadà ṣe fún un ẹ máa gbọ́ lọ́sàn-án tòní. ọ̀dà kò burú ọkọ̀ sísọ ìròyìn náà ni lẹ́yìn tó jẹ́ wípé ní ìpínlẹ̀ Katsina iná ọmọ rárá ọmọ ṣọṣọ́ ẹ láabi o àwọn èèyàn bíi mẹ́rin ó lé ní ogún ni wọ́n mọ̀ bá ìṣẹ̀lẹ̀ yìí rìn wọ́n pé dúkìá bíi mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta ó sì jóná kan eérú àjọ panápaná pínlẹ̀ Katsina sọ̀rọ̀ ẹ gbọ́ dáadáa ọgbọ́n láàárín kọ́ńbẹ̀ o kọ́ba òkèkọ́rọ́ àwọn tí nǹkan ṣe kọ́rọ́ wọn lójú ọkọ̀ sísọ nípínlẹ̀ Katsina. tó o níwọ̀nba àgbà tá a ti dín àwọn kókó kòkó kókó eléyìí tó sùn yọnú ròyìn tó sísọ fún tọ̀sán tòní tá a ti dín wọn sí ilé títán a fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ ó kọ sísọ. bí náà bá ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin òkúndùn bànkẹ́jẹ́ tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ má gbéná gorí ọ̀tà ẹ má fa ìlàkàsí jàmúkú sìgá síbikíbi tẹ́ ẹ bá ti rí kẹsìrí pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí firin lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ má kàná lùgbó ẹ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò náà àníri jàǹbá ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ kétékété ká sì dẹ́kun mímọ́ finá fóònù rẹ̀ epo sínú jẹnẹrétọ̀ ẹ rí dájú pé ìpanu ọ́fíìsì àtinú ilé nígbà tẹ́ ẹ bá ti nílò rẹ̀ àti tán bá mọ́ná lọ ìjáfara léwu láti ṣàròótó àwọn ọmọ kéékèèké àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ìtanijí wá láti fresh one oh seven point nine fm abẹ́òkúta. àgbọ́ṣe. ìròyìn ṣe òun ni. ìròyìn àgbọ́ta kejì képe ara alẹ́ kejì pé ẹ wá kọ́ ọgbọ́n ẹ kúkú mọ̀ pé bí o kọ sísọ àwa ò ní mọ̀ sọ pé kọ sísọ torí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dún ní yín ó ohun gbogbo tó ń lọ nígboro ayé ọ̀rọ̀ ọlọ́rọ̀ là á sì fi ṣe àríkọ́gbọ́n o ọgbọ́n ọlọ́gbọ́n la fi kọ́ ẹ̀tùfà mọ̀mọ́ fọ́bọ̀n wọ́n pé àwọn èrò orí ọ̀kadà tọ́lálùpùpù ọ̀kadà gbé iná mọ̀mọ́ ni wọ́n wí pé wọ́n rọ ọlọ́kadà yóò bá mú o níjẹ̀bú òde ní ìpínlẹ̀ Ògùn ńlọrọ́mọ̀ ti gbẹnu tán mọ́ ọlọ́kadà ọ̀hún lọ́wọ́ àmọ́ ò bọ́rọ̀ ti ṣe gbẹnu tán ẹni wípé àwọn èrò orí ọ̀kadà tí ọlọ́kadà gbé lérò èrò tọ́dá ọ̀kadà dúró tọ́lọ́kadà gbé bíi kọ́ítọ́mà wọ́n pè ní wọ́n bá júwe àdúgbò ibi tí wọ́n ń lọ ilé ìtura kan ẹni wípé àwọn ń lọ sọ́mọ bẹ̀ kó gbé àwọn lọ gẹ́gẹ́ bí iṣẹ́ ajé tiẹ̀ tí sì ń ṣe tọ́wọ́ pé torí ibò ojú ojú mi náà borí òru ẹnu ọ̀jẹ̀ló náà sì fi gbé alùpùpù ọ̀kadà sọ́wọ́ wọn pẹ́ pé àwọn mọ bẹ́ẹ̀ tọ́bajẹ́ lè tura tẹ́ wíì ni òun mọ bẹ́ẹ̀ lọ́ba sì gbé àwọn èrò méjèèjì yìí o ń tọpasẹ̀ ọ̀nà ibi tí òyìnlẹ̀ ìtura ọ̀hún wà á lọ wọn pe lílọ tí wọn sì ń lọ tí wọn lọ wọn ni wọn bá sọ wípé ah kó tó di pé àwọn òde ilé ìtura máa bá débẹ̀ káwọn ọkàn rẹ jù ni nǹkan wọn tí wọ́n ń tà tọ́jà mọ́ mímú mímú ń bẹ̀ àmọ́ wọn hmm. àmọ́ bàbá kan wọlé síbẹ̀ ẹnu kan gba yàrá káwọn ó sì sùn ni ń gbé pé arìnrìn àjò làwọn káwọn ọ̀rẹ́ jú kílè òfin mọ́ ni ọ̀bá lẹ́jọ́ nú mítà ọlọ́kadà ó gbé àwọn ya ibi fàájì kan káwọn ṣe fàájì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mú nǹkan dà nǹkan yà ó tọ́ di pé ọmọ gbé àwọn lọ sí ilé ìtura ń tààràtà wọn ni lòun náà bá pa kò sí wàhálà òun àkọgbẹ ẹ fi kówó yín o wọ́n ní yẹn pé àyè ló wà ní ìsani àwọn afọ ẹ lówó pé àwọn tó dá ọ dúró lójú ọ̀nà pé ò oh, gbáwọn débi tí àwọn ń lọ táwọn tó fi gbé ọyà àbò míì wọn pe ní abasi jọ yà sí ilé dànkan yàrá nǹkan rọrọ nǹkan ẹnu wọn pe bí wọn sì ti ra tiwọn ẹni àmọ́ ara tiẹ̀ náà ṣùgbọ́n kò mọ̀ wípé àkókò tí ó fi sọ pé òun bọ̀ òun fẹ́ lọ rèé sẹ̀yọ́ ẹ mọ̀ pé bí èèyàn bá tura bí wọ́n ṣe dànká ara tán a máa mú bí ká máa sẹ̀yọ́ léraléraléra wá wọ́n ló pé kèémú òun ètí pé kèémú délàjì tó fi pé òun fẹ́ sẹ̀yọ́ òun bọ̀ ń gbòó dìde níwájú wọn wọ́n ra tara wọn wọ́n ra tiẹ̀ náà ọlọ́kadà pé ìwọ náà máa ṣayé orí ẹ̀ wọ́n wá pọ́ dìde ó pé òun fẹ́ lọ rèé sẹ̀yọ́ ńgbà tí èdè wọ́n ti mú lúbúlúbú hmm wọ́n ti kú sínú ìgò tiẹ̀ dídé tòun ó dé ń bá ń gbé mu ní ń gbé mu ń gbé mu ní ń gbé mu ṣùgbọ́n kúkú ti rò pé tóun mu kóun ó tó lọ bẹ́ẹ̀ náà lọ́wọ́ à tí yóò sì fi parí pòǹpo òun rí ìgò fìdí ìgò kanlẹ̀ ẹ ló ti rí pé ń ti wọ́n gbé wọ́n pé ọmọ ti ń sùn lọ ló ti sùn lọ yàgbàyàgbà lórí àga ibi tó sùn síhun ibẹ̀ náà wọ́n fi sí tí wọ́n fi mú kọ́kọ́rọ́ alùpùpù ọ̀kadà rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ rà ní tuntun tuntun yìí tí wọ́n fi wa ọ̀kadà lọ. Hmm. wọ́n pe ó tó jí kò tó jí arákùnrin yìí mọ̀ ti sun ṣé ń gbà ẹ̀sìn mú nǹkan tán àwọn yòókù yín wá dà ẹni tó tajà fún wọn ní ilé ibi tí wọn ti da nǹkan àyà wọn ní ẹgbẹ̀gbẹ́ ọ̀nà tí wọn yà sí ẹlẹ́yìn òun wáá jí ẹnì ó sùn lọ wípé ah Mr. Man ilẹ̀ ti sún afẹ́ palẹ̀ mọ́ àwọn yòókù yín gan ti lọ pé àwọn yòókù òun èwo àwọn yòókù òun èwo wọn ní ní bá ń ta bíọ́bíọ́ ní ń ta gẹ́gẹ́gẹ́ ní pé ha ah, ah, ha ọ̀kadà hunda ní wọn pàkàdà bò ó ha ah, òun pààkì ọ̀kadà bì àwọn tó ń gbé wádà ní wọn pé kíni ẹ ti sùn lọ tipẹ́tipẹ́ ẹ ti sùn lọ tipẹ́tipẹ́ àyíṣẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀jọ̀ wá ni ṣé pé kì í ṣe pé bóyá ẹ mọ̀ pé wọ́n jáde wéré wọ́n fẹ́ padà wá ńgbà tá a fẹ́ palẹ̀ mọ́ tí aripẹ́ dìde tẹ́ ẹ̀ sì ń sùn náà làwọn dàrú mọ́ yín lójú o bí nǹkan ṣe di pé ọ bú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọ́n lọ́kadà yìí lọ́wọ́ mọ̀ rèé ọlọ́kadà lọ́ba lọ rèé sọ fún iléeṣẹ́ ọlọ́pàá pé ẹgbàáhùn ọ̀kadà tó ń gbà ní ìsọ̀rímẹ́ǹtì ó mọ̀ gbá àwọn kọ́sítọ́mà kan òun ọ̀mọ̀ ọ̀mọ̀ gbà tí òun táwọn yà síbi táwọn yà sí wọ́n pè wọ́n fẹ́ ra nǹkan mú nǹkan kó wọn tó mọ gbá wọn lọ sí ilé ìtura tí wọ́n ti fẹ́ sùn ibi táwọn ti ra nǹkan mú nǹkan òun iná ni òun ọ̀mọ̀ bò ń ṣe sùn lọ ijí tó wọn àjí iná ni òun ọ̀bá rí ọ̀kadà mọ́ àwọn ọlọ́pàá bá pè ha ọgbẹ́rò lọ́kadà wọ́n gbé ọyà síbì kan wọ́n pé àwọn ọyà lójú ọ̀nà mú nǹkan wọ́n ra tiẹ̀ wọ́n ra tiẹ̀ náà ó ah, ti mú owó ọ̀kadà rẹ̀ ni ó fi mú tó mú wọ́n wá rè ọ̀tẹ́ oṣù lọ́ọ̀bẹ̀ wọ́n pa hmm. àwọn ọlọ́pàá pé gbogbo kómìdè kómì ọ̀yá kí ni àpèjúwe àtàpèjúwe bo ló ti gbé wọn ilé ìtura bo ló pín ẹ̀ ń lọ wọ́n pe wọ́n sì tọpasẹ̀ rẹ̀ lóòótọ́ wọ́n tọpasẹ̀ ilé ìtura tí wọ́n dágbére wọ́n pe wọ́n débẹ̀ wọ́n kàn kọ́ wọn ò sì sún bẹ̀ tún gbẹjá ni pé ìyún lọ́wọ́ ara àwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n pé àwọn ọlọ́pàá wa ń lọ rèé dẹdẹ ilé ìtura ọ̀hún wípé àwọn kọ́ítọ́mà tí wọ́n wá tí wọ́n lọ tí wọ́n ò sùn pé wọ́n ti dá ẹnìkan lóró láàrin ìlú o ẹ dákun gbogbo ìgbà yòówù tí wọ́n bá tún wá àwòrán káálẹ̀ yín wọ́n pe kínní cctv camera ilé ìtura ńlọ ya ojú wọn sẹ́ni tó bá kúkú ti wọbẹ̀ àtẹ̀ntọ́ jáde àtẹ̀ntọ́ ṣeun kó níbẹ̀ cctv camera ọ̀mọ́láyìdá yọ kàálẹ̀ ibikíbi tí wọ́n bá so irú ẹ̀rọ bẹ́ẹ̀ mọ́ ńlọ́sàrán iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ àná ọjọ́ àlàmísì ńlọ́wọ́ bá ọmọ ọdún mẹ́rìnlélógún èyí èkínní tí wọ́n jọjá ọ̀kadà gbà torúkọ tiẹ̀ jẹ́ Hussein Abdulsalam ní Ìjẹ̀bú Òde lọ́wọ́ tíra mú síkún ọwọ́ àwọn ikọ̀ operation àmọ̀tẹ́kùn lọ́bàá wọ́n sì ti yà fàwa sí iléeṣẹ́ ọlọ́pàá alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àjọṣepọ̀ ẹni tí ó ti gbà kẹrí jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún rí iná ni wọ́n sọ pé wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ tí ọwọ́ fi bà àwọn ìka ẹ̀dá yìí wọ́n ti wà níbi yẹn ti ń ṣẹ́jú pàkó báyìí bí ẹran gbéyọ̀ lákòótó òfin ẹ̀ rí i pé ọkọ̀ sísọ ọlọ́kadà tó gbèrò tí ẹni ọgbọ́n yà sílé ìdànkáyà wọ́n rà wọ́n ra tiẹ̀ náà ish wọ́n yà fi ọ̀kadà dípò ògo bígò méjì ló mu ní bí mẹ́ta ni ẹ̀rí pẹ́ tún fàámọ̀ fọ́ọ̀mọ̀ ẹ̀yà afura o. ọkọ̀ sísọ pọ̀ ọkọ̀ sísọ. ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ míì náà tún rèé o nípínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Bayelsa mọ̀mọ́ ni wọ́n ní ọkùnrin kan tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi gẹ̀rígẹ̀rí ìyún bábà iná mọ̀mọ́ ló ṣe bẹ́ẹ̀ tó gún dẹ́rẹ́bọ̀ ọlọ́kadà kan ogun ní screwdriver wọ́n mọ̀mọ́ ló gun pa o. Hmm. wọ́n ní lákòókò eléyìí tí làkàdí làásìgbò wọ́n ní tí fàákàjà ń wáyé láàrin arákùnrin kan tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi gẹ̀rígẹ̀rí wọ́n ní wọ́n pokọ arákùnrin ọ̀hún ní lọ́kìdírí wọ́n ní lọ́kìdírí tòun ti dẹ́rẹ́bọ̀ lọ́kadà kan tí wọ́n pokọ rẹ̀ ní emeka udo wọ́n ní làwọn méjèèjì jọ ń fa kájà láàrin àwọn méjèèjì o ìyẹn lágbègbè kan tí wọ́n pè ní sàgbámà ìyẹn nípínlẹ̀ bayelsa wọ́n ní ká tó bójú wò bójú rí fàákájà tí ń wáyé láàrin wọn yìí èsúmọ̀mọ̀ tako sí o wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni tá a pè ní bábà ìyẹn lọ́kìdírì eléyìí tọ́jẹ́ pa pè ní gẹrígẹrí yìí ìlọ́ba fa screwdriver ìyún irin tẹ́rìn kan ẹ ti mọ̀ ọ́n eléyìí tí wọ́n fi mọ́ túbọ̀tù wọ́n ní lọ́ba fàyọ àfi sùkà hmm. ìyún láyà ẹnìkejì rẹ̀ tá a pè ní dẹ́rẹ́bà ọlọ́kadà wọ́n ní wọ́n gbẹ̀yùn dìgbàdìgbà ó di ilé ìwòsàn wọ́n ní kódà ilé ìwòsàn eléyìí tí wọ́n gbede níbi títí ń gbà tọ́jú ìyún ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba eléyìí tí wọ́n pè ní Sàgbámà General Hospital wọ́n ní náà mọ̀mọ́ níbẹ̀ tó ti gbẹ́mímì o ìyún níbi títí ń gbà tọ́jú o ṣẹ́rí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Bayelsa òun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé oníṣẹ́ wa rí báyìí o ọlẹ́ni tí í ṣe kọmíṣánná fáwọn ọlọ́pàá ìyún nípínlẹ̀ Bayelsa ìyún Ben Okolo ó ló ti gbé àṣẹ kalẹ̀ kàṣàgùà o ìpè kí iṣẹ́ ìwádìí kó túnbọ̀ máa tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nítorí páwọn ọlọ́pàá wọ́n ti fi kélé òfin wọ́n ti fi kélé òfin gbé àfúrásì ìyún bàbà gẹ́rígẹ́rí tá a pòkọ rẹ̀ ní lọ́kìdírí eléyìí tó gún èèyàn ní screwdriver pa o ó ní wọ́n ní kíṣẹ́ ìwádìí kó máa tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ ìròyìn tó gbẹnu tán mí ìtúnlẹ̀ lẹ́yìn nípínlẹ̀ Katsina ìròyìn ọ̀hún tó jẹ́ akọ́nilọ́gbọ́n kọ́ba òkè kọ́mọ́mọ́ jẹ́ kí ìbànújẹ́ wọlé tọ̀ wá o ní ìpínlẹ̀ Katsina iná ọmọ rárá ọmọ gorí ilé ọ̀fẹ́jú kẹ̀kẹ́ o tí ó ṣọṣẹ́ ní àwọn ilégbé àti ilé ìtajà kan tí wọ́n wípé ó jẹ́ wípé iná ọ̀hún ló dédé sẹ́yọ tẹ́nìkan kan ọ̀mọ́ bó ṣe jẹ́ wọ́n pé àwọn èèyàn bíi mẹ́rin ó lé ní ogún mọ̀ ni wọ́n kúkú òjijì tí wọ́n sì pé mílíọ̀nù bíi ẹgbẹ̀ta iná ni ọjà ti dúkìá tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn àjọ panápaná ní ìpínlẹ̀ Katsina abẹ́ ẹni ṣe ọ̀gá wọn Lawal Saulawa ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lédè pé ọjọ́rú Wednesday níjẹta mọ̀ ni wọ́n pé àdédé náà ni àwọn aráàlú ké sí àwọn ó lè ṣe panápaná ẹ mọ́mọ́ wòran o iná mọ̀ ti sẹ́yọ ó ti gorí ilé ọ̀fẹ́jú kẹ̀kẹ́ o wọ́n pe ńgbà tí àwọn èèpẹ́ ẹyẹ kéré tí àwọn èdìjú táwọn èèlà mọ kó gbogbo ọkọ̀ gìrìwògìrò tó kún fún omi débẹ̀ wọ́n pe yìí ti ń jó àjóràn ilé kìíní mú kílé kejì ìkejì mú kẹta bó ti di pé àwọn èèyàn ti ń bẹ níbẹ̀ lọ́gànjọ́ òru ìwọ̀nba àwọn èèyàn péré ni a rí yọ ní ibẹ̀ àwọn olùgbé bíi ilé mẹ́fà tọ́fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí lè ràn mọ́ra wọn ràn mọ́ra wọn mẹ́rìnlélógún náà lọ́jọ́ láìsí o ẹni tí ṣe ọ̀gá àjọ panápaná ìpínlẹ̀ Katsina ó pé ngbà wọn mọ̀ ṣàlàyé ntọ́fà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí wọ́n pé ẹnìkan ní dáná aga afẹ́fẹ́ gáàsì tọ́jà wípé ọ̀dáná tán ó ti sùn lọ tí ti ń tọ́ gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ tí kòkò náà tó dúdú pirimu pé ọ̀sán gbùà rí pé ẹ̀pà nínú ilé ìkíní ìkejì ìkẹta téèyàn mọ́lé mẹ́fà téèyàn mẹ́rin ó lé ní ogún sì fi jóná kéérú tó ń ti dúkìá hmm. tó bàjẹ́ kanlẹ̀ wọ́n wáá pé kó ń kálukú ọ̀sọ̀ọ̀sẹ̀ o ẹni bá ti mọ̀ wípé òun ò lè fọrun ṣeré tó sì tiẹ̀ ti rẹ òun ọ̀yẹ́ kó wulẹ̀ dáná rárá gbé nǹkan paná kaná débi tí ó jóná tí ó tún máa wá jiná tí ó tún máa jóná tí ó tún máa ràn mọ́ gbogbo nǹkan wọn pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá mọ̀ pé òun dáná tó bá jẹmọ́ náà gi tó jẹmọ́ iná èédú ní àkókò yìí àbẹ́ ẹ fẹ́ dáná sungbó ẹ ṣọ́ọ̀ṣe o nǹkan ti ń lona nínú ilé gbogbo ẹ máa rí pé ẹ pa kó tó di wípé ẹ wọlé sùn torí pé ààbò ara ẹni làbò lù ú agbẹnutọ́ ọkọ̀ sísọ ìkànnì fresh èyí tá a rí mú wá láti ìpínlẹ̀ katsina ni mo jẹ́ iṣẹ́ rẹ̀ fún yíyẹn. ìròyìn ìtọ́kọ sísọ náà ló ṣe bẹ́ẹ̀ tó ń dé sétígbọ̀ yín o láti ìkànnì fresh one zero seven one zero seven point nine fm iná ló ti ń dé sétìgbọ̀yìn inú ọ̀ṣọ́bà presidential etop lókè sáré ń bí náà láwa o níbí làwa wà tá a ti ń da kékelúkè àníbí làwa tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ jẹ́ kèmi ó tún lọ sí ìpínlẹ̀ delta o níbẹ̀ lọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ kódà ó tún gbẹnu tán o wọ́n ní arákùnrin kan mọ̀mọ́ ni wọ́n ní wọ́n mọ̀ ọ́ gẹ́gẹ́ bí onígangangan àṣemáadé bá ní gẹ́gẹ́ bí onígangangan o wọ́n ní sàdédé mọ̀mọ́ ní ọwọ́ bá o ìyẹn lágbègbè kan pínlẹ̀ delta níbi wọ́n ti bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gàásì mi létí tá a mọ̀ sí android phone lọ́wọ́ rẹ̀ ẹ ti mọ àwọn fóònù aláfọwọ́bọ́ lójúùn kì í so ní títà pẹ̀pẹ̀pẹ̀ o àwọn fóònù olówó ńlá ni o wọ́n bá bá a lọ́wọ́ onígangangan ọlọ́dẹ orí wọ́n ní lákòókò ọ̀hún àwọn èèyàn bá gbáya lọ́ba mú sim card inú fóònù ọ̀fàyọ o àfi kòrò lẹ́nu rẹ̀ lọ́ba rún wọ́n nílé èyí lọ́wọ́ amú káwọn èèyàn ó túbọ̀ wá gbá yàrá kùnrin yìí o wọ́n bá dáná sùn lóòyẹ̀ wọ́n ní lágbègbè kan eléyìí tí a ń pè ní Ugele ìyún níjọba àbílẹ̀ àríwá Ugele nípínlẹ̀ Delta ó náà nìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n ní lákòókò náà ó ní àwọn èèyàn ń ṣe kátàkárà ìyún níwájú ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tó jẹ́ ti ìjọba tó wà lágbègbè Ugele níjọba àbílẹ̀ àríwá Ugele tí mo dákọ̀ yìí o wọ́n ní ọgbà báwọn èèyàn ti ṣe ń ṣe kátàkárà wọ́n ní ní lára àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe kátàkárà ni wọ́n bá ṣàkíyèsí pé ọkùnrin onígàngàngàn tó wà láàrin àwọn wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tọ́jà aláfọwọ́bọ́ lójú tá a mọ̀ sí android phone tọ́jú ẹ fóònù olówó ńlá iná wọn mọ̀mọ̀ rí lọ́wọ́ rẹ̀ wọ́n ní àwọn ń wò ó ipe bò ló ní gángangan ọlọ́dì orí tí kọ́ńtàṣẹ́ẹ̀tì ọpọlọ rẹ̀ ti ganu bó o ní ó ṣe lè ní ọpọlọ láti máa lo fóònù olówó ńlá ìyún android phone wọ́n lélẹ̀ lọ́wọ́ á jẹ́ kí wọ́n ó fi ojú sí i láàdáadáa wọ́n ní láàkókò náà làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ìpèníjà o ìpè bolo ti rí fóònù ọwọ́ rẹ ibo lo ti rí fóònù ọwọ́ rẹ bó lo ṣe lè mọ́ lo áńdírẹ́ẹ̀dì wọ́n lòun náà ti afura o wọ́n ní lọ́ba fẹsẹ̀ fẹ bẹ́ẹ̀ làwọn èèyàn bá gbáya àwọn èèyàn míì náà tún gbáya wọ́n níbi wọ́n ti ń gbáya lórí eré náà ní ti ń yọ eléyìí tá a mọ̀ sí sim card jáde ló sì jọ ẹnu kóró wọ́n ní ní bá ń run wùrùwùrù lórí eré náà ni o wọ́n lélẹ̀ lọ́wọ́ amúkọ́pọ̀ àwọn èèyàn wá túbọ̀ gbáya dáadáa wọ́n nígbà wọn ò mú wọ́n ní lóòyẹ̀ òun náà wọ́n dáná sun o ìyún lágbègbè Ugele níjọba àbílẹ̀ àríwá Ugele nípínlẹ̀ Delta ṣẹ̀wárí nígbà tí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Delta DSP Bright Edafe tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni o ipe wọn mọ̀mọ̀ dáná sun arákùnrin tí wọ́n nígbàgbọ́ ipe onígangangan ni tí wọ́n ká ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé ìtọ́jú andré fò mọ́ lọ́wọ́ ipe ó sì tún rún sim káàdì rẹ̀ tó ju ẹnu ni wọ́n láwọn èèyàn nígbàgbọ́ ipe àwọn tí wọ́n máa pa ní fi ní ṣètùtù ọ̀la ni ipe ó sì dé bá ni gẹ́gẹ́ bí onígángàngán kì í ṣe onígángàngán kọ́wọ́ wọn tó wá bá o àbẹ́ẹ̀rẹ́ pọkọ sísọ. ọkọ sísọ ròyìn ìgbà ìkànnì fresh lọ́wọ́ yìí kí nǹkan rọra jẹ́ iṣẹ́ ilé yìí ni kó tó di pé a ṣe ojú òpó sílẹ̀ pé àwọn aráalé ká ẹ̀ bá ní dá sí i nǹkan ṣùṣù lè ṣùṣù òun làjà tí forí gbọgbẹ́ kọ́lọ́wọ́n ọba kọ́mọ̀mọ̀ ṣàánú wa mọ̀ ni o nípínlẹ̀ delta ọmọ ọdún mẹ́rìnlélógún kan mọ̀ rè tí ó jẹ́ alájọgbépọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá méjì kan lásìkò táwọn ọmọ ìyá méjì ọ̀hún fẹ́ kẹsànà ju tí ọ̀rọ̀ ṣe gbóngbòngbòn láàrin ara wọn wọ́n pe ni ẹni tá a wú yìí bá mọ̀ kó sí ẹ láàrin ẹ mọ́jà mọ̀ ẹ mọ́jà mọ̀ nàná òyìnbó ní aporúkọ rẹ̀ wọ́n pe àfi bó ṣe di wípé nàná òyìnbó ogun alájọgbépọ̀ rẹ̀ ní ọ̀bẹ ò ọ̀nà ọ̀bádẹ́kẹ̀ ni wọ́n pe orúkọ rẹ̀ ní àdúgbò sápẹ́lẹ́ ní ìpínlẹ̀ delta lẹ́sùlàjà òǹlàjà mọ̀ forí gbọgbẹ́ o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta ṣàlàyé ọ̀rọ̀ abẹni tí ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún dsp bright edafe. ó pé kódà àwọn òtún tí ì fẹ́ gbọ́rú ẹ̀rí o kí ni ká ti wí kí ni ká ti sọ lẹ́sùn pé ẹmọ́jàmọ́ ẹmọ́jàmọ́ ẹni kan bá pajúdà nínú ọmọ ìyá méjì tí ń jà ṣùrá yẹn gun ẹni tí ń là wọ́n lọ́bẹ nígbà àyà ẹ̀rí pé ọkọ̀ sísọ. tó o ẹ̀yin èèyàn wa a ti ka àwọn ìròyìn tó kọ sísọ lọ́kọ̀ọ̀kan èjèèjì a ti kà wọ́n sí yín létí àkókò nìyí tẹ́ ẹ bá wa dá sí àwọn ìròyìn tó kọ sísọ ọ̀hún àwọn ojú òpó nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ ẹ mọ̀ láǹfààní àti pèsè ni. zero eight zero three three two two ten seventy nine. tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine. hello. hello kọ sísọ o. ó kọ sísọ ọkọ. orúkọ yín. sáyidi ọmọ ẹmú pẹ́ dẹ́ngẹ̀ sáyidi ọmọ ẹmú pẹ́ dẹ́ngẹ̀ láti lẹ́nu ẹ. ó kọ yín nù. ó kọ sísọ o ọ̀rọ̀ tó lọ́kadà ìkan ọlọ́kadà ọ̀nà àmà àfàgbọ́ ẹ̀bùn wọn àníkúsọ́ wà yé o. àmì o ọ̀nà àmà sàníyà o. àmì ẹ̀ bá wa dá sí i ó kọ sísọ. dẹ́ngẹ̀ ló láti lẹ́nu ọ ó kọ sísọ ìròyìn ìròyìn tó kọ sísọ náà lẹ́ ń láǹfààní àti máa dá sí. ẹ bá ní dá sí o hello. hello ẹ máa ká àsán máa o. ọ̀sán aláyọ̀ o. bàbá káṣe ká máa gbọ́. Ah, ẹ máa a ah, èmi kúkú wà ẹ ò kúkú ní àrísọnù pẹ̀lú ogun ọlọ́wọ́n ọba o. àmì o. a ah, ṣe rí káwa èèyàn kà fura torí pé ìwàkúwà àwọn èèyàn wa ti pọ̀ jù ń gbìyàn fóun aláǹgbọ̀nà tó wá ń lo hundred fóònù ó tún wá lọ́gbọ́n pé kóun yọ sim káàdì inú kìíní yẹn kó ń sọ sẹ́nu ọmọ ẹni ti gbé káfúra gan ni o hmm. ó ti ń bá wà burúkú yẹn bọ̀ títí ọlọ́run sọ pàṣẹ ẹ̀sọ́ ẹ̀ tó fún ni kóníkálukú ṣọ́ra fún wà burúkú láti máa wù ẹ pé torí burúkú ò ní kàn yín o. àmì o àmì rẹpẹtẹ ni ẹ ṣeun. ọkọ sísọ ròyìn rèé hello. hello. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ tó pè wá ti ń pè ẹ máa súnkù lẹ́gbẹ̀ẹ́ rédíò yín tàbí kẹ́ ẹ máa yín lẹ̀ pátápátá ogbeji. tó pè etí ò hello. hello. ó máa o. owó ń bẹ o. ọlọ́run ti ká máa gbóyè ayọ̀ o. àmì o. orúkọ tèmi ló kú láti gbogbo òròyìn pátá ló kọ sí tọ ọlọ́wà ṣàánú wa ẹni tí ó lọ làjàdáràn yẹn ọlọ́wà ṣàánú wa làjàdáràn ẹ pé tó. àrùn tó ẹ ṣeun o ọ̀dà bó o ní kí á mọ ara fìyẹn ṣe lọ àbẹ́lòmí ìtò wọlé ni. hello. hello. ẹ káàsán. ẹ ti wà ń bẹ̀. Ah. tọ hello. hello sir. ẹ káàsán sir. adéla kò sí sàlùmí láti fọ. tọ. ẹ kú iṣẹ́ ẹni tí wọ́n pa ní delta yẹn lèmi fẹ́ dá sí hmm. alágànná yẹn àwọn èèyàn wá yẹ kó fi ọgbọ́n ṣe kò yẹ kó pa ẹni yẹn because a lot of information ló wà pẹ̀lú ẹ̀ tó yẹ kí wọ́n hmm. jẹ́ kí kí wọ́n gbà ó lè jáwọn tó pa yẹn gan ara àwọn tí wọ́n ń gbé fún tí wọ́n fẹ́ kó dárúkọ wọn ní next time tó bá ti rú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó jẹ́ kí wọ́n lè fà wọ́n lé ìjọba lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa wà pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run á máa wà pẹ̀lú kí ẹ fẹ́. àbí ẹ ṣeun o bóyá ká máa ka ẹ ní ìròyìn tọkọ sísan lẹ̀ fún tọ̀sán tòní. Hmm. tó wọ́n ní lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ẹ̀ẹ́dẹ́bùsẹ̀ náà ló ibi tá a tún bá dé lọ́sàn-án tòní náà látara geni pété lórí ìròyìn tọkọ sísan láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta orúkọ tèmi ò yí padà o túndé amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà. ọ̀dà kò burúkú bàjẹ́ kúkú mọ̀ pé ìròyìn tó kọ sísọ ọjọ́ ajé títí wọjọ́ jímọ̀ báyìí ni fi wá yóò tún di ọjọ́ ajé tó tún bá pàdé lákọ̀tún o àtàwọn akẹkẹgbẹ́ wa míì tí wọ́n bá fẹ́ mú tuntun wá fún yín ajẹ́ pé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ g o mọ̀mí jp ẹ̀yáṣẹ́ o àkú òpin ọ̀sẹ̀. dún kẹ̀rìírí kẹ̀rìírí ó mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. It's your number one party station. Fresh. Let's go. Let's go. Fresh. 107.9 FM. Niger. Niger Hit Music Station. Listen via tunein.com or download Fresh FM Nigeria on Play Store. Broadcasting around the world. This is Fresh 107.9. Professionalism nurtured by experience. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. 2021 has come and gone. Our year could not have been great without you we say thank you for your love and patronage. We love you. We love you. Globalcom Nigeria Limited, Airtel Nigeria Media Reach, God of Testimony Prophetic Ministry, Jesus House Baltimore Church, King Olutomole Agbaye, Baba Liberty, Showaba Nigeria Limited, Academic Suite, Aquifer Water, Excellent Travel, Olabode Olobe Food Canteen, Revolution Plus Property, Design Bricks Home and Property, Olagaf Property, Extra Large Farm, Madrill Phone Dealer, Lasena Water, Celestial Church of Christ, Estella Boy Nigeria Limited, Karaoli Ali Adebowale Adedotun Nigeria Limited. Rush Home Garden. Omoluabi Estate. Royal Estate. Life Plus International. Grand Polytechnic. Crescent University. Chrisland University. Wonderful Gift School. St. Jesco and Co. Adebisi Pounder. Al Atik Travel. Word of God Ministry. Alasho 430. House of Redemption. Avis Specialty. Avila Mountain of Fire. Abim's Signature.